ń bẹ ọ ọwọ́ yìí tá a ti ṣe gba ọwà <clears throat> yá ní àlàáfíà tó pọ̀ láti ṣe èyí tó kù kó o sì jẹ́ kó jẹun tí ó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa ó látòbí Allah subhanahu wa ta'ala níbi ìjókòó alánà náà ni a ti ń kí àyà ọlọ́run ọba tó lọ́nà walladhina yarmuna al-muhsanati thumma lam ya'tu bi arba'ati shuhada fajlidu فاجلدوهم ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون àyà yìí ẹ̀kọ́ tá a rí níbi àyà yìí kódà kó hàn sí ẹni tẹ́ pé yóò lo ìdájọ́ náà balẹ̀ wá lórí kódà ká má rí ẹni tí ó fi ìjìyà tí ó wà lórí ẹ̀kọ́ tá a kọ́ mẹ́rin ní àìsáré fi èèyàn tì sí sí náà àti pẹ̀lú pé ká ní ẹ̀rí eléyìí tó múnádóko tó yanranjú. gbogbo yìí tá a máa ń ṣe láàrin ara wa rẹ nínú àyà iná nínú súrà iná ọlọ́run bá ti pé wa tahsabunahu hayyinan wa huwa 'inda Allahi 'azim àwọn nǹkan yẹn kékeré lẹ́yìn ó pé àmọ́ ó tóbi lọ́dọ̀ ọba dẹ́dà ẹ pé àwa bàjẹ́ kásáré péyàn ní alágbèrè àwa bàjẹ́ kásáré pé ìlú nísìn náà bóyá nítorí aṣọ tó wọ̀ àbí nítorí irú àwọn tó ń bá rìn àbí nítorí ìṣe rẹ̀ tó máa ń ṣe tó já sí pé òun èyí sáà ṣe pẹ̀lọ́kùnrin ní gbogbo ìgbà gbogbo ilé òtí tó ń tà fi sọ wípé lágbájá alágbèrè nínú òfin ìtọ́nà ọba Allah subhanahu wa ta'ala a gbọ́dọ̀ dánwò a gbọ́dọ̀ sọ wípé a pè ní alágbèrè àyàfi pé kó já sí pé èyàn ò rí ẹlẹ́rìí mẹ́rin láti fi establish àgbèrè wọn. wọ́n ní wọ́lẹ̀ iná yàrá mọ́ lẹ́nu mọ́ sọ̀nàtì àwọn obìnrin tó pé jẹ́jẹ́ wọn ni wọ́n lọ. àwọn obìnrin tó já sí pé ọmọlúwàbí ni wọ́n ayé wọn ni wọ́n fèsì sí ilé ọba wọn wọ́n fèsì. ọlọ́run ọba ní pé ẹni tó bá lẹ̀ wọ́n ní owó sìnà ẹni tó bá ṣe ọrọ́múyù wọn ẹni tó bá ṣe ọrọ́múyù wọn tó lẹ̀ wọ́n ní oko sìnà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni pé lẹ́yìn ìgbà tó bá ṣe léyìí tán wọn ò wá rí ẹlẹ́rìí mẹ́rin tí wọ́n fi sọ pé n tí mo sọ nípa rẹ̀ yìí n tó dájú ṣẹ́rí pé n tó dájú kì í ṣe pé wàá lọ mẹ́nìkan wá tán sọ pé ẹ gbọ́ níjò ní òtẹ́ẹ̀lì bíi báyìí báyìí báyìí a ń bẹ́ẹ̀ àbá rí ń bẹ́ẹ̀ àárí bẹ́ẹ̀ ìyẹn ẹsẹ̀ rí o táàfì pẹ̀lú nìsíná o ẹ̀rí táàfì pẹ̀lú nìsíná òun ní ká mú owó kọ́lámù èké nínú ìbò tàga ẹnì kíní ó rí báwọn ẹnì kejì ó rí báwọn ẹnì ó rí báwọn báwọn náà lẹnì ó sì rí gbogbo èyí tá a kan sọ pé yẹn a bá pàdé ní hòtẹ́ẹ̀lì yìí àbí ọ̀rẹ́ ẹ̀ kan wọ́n jọ ya fọ́tò nínú hòtẹ́ẹ̀lì kódà kárí fọ́tò báyìí pé nínú hòtẹ́ẹ̀lì ni nínú ẹ̀sìn òfin ẹ̀sìn sọ pé ká pè é lónìsìn tó ti gbogbo ń ta ti rò náà ń tẹ́ fi pè é lónìsìn náà gbọ̀ngàn òun náà ni pé kárí gègé kọ̀wé nínú ìgò tàgà ọlọ́run tí wọn ò bá fi wá rí ẹlẹ́rìí mẹ́rin wá wọ́n kálukú wa ká mọ ọmọ ọ̀ràn tá à ń dá o tẹ́ ẹ̀ bá fi rẹ́lẹ́rìí mẹ́rin wá tẹ́ ẹ sì pèèyàn lálágbèrè oníṣìnà ọlọ́run ní gbogbo ẹni ó bá pèèyàn lálágbèrè oníṣìnà fagilé dúró ẹ̀jẹ̀ wọn yà fagilé dúró àwọn gangan ni yóò wáyé yìí fagilé dúró sàmánì nàìjẹ̀lìdà ẹ̀ na àwọn gangan ní ẹgbàá eighty ọgọ́rin kọ́ ni ọlọ́wọ́n bá ní kì í wá sèyẹn nìkan o lẹ́yìn ìgbà tí bá ti nà wọ́n lẹ́gba eighty ọgọ́rin ẹgbàá wọ̀lá tẹ̀kọ̀bàlù nínú òṣàádásá àbàdà láíláíláí gbogbo ọjọ́ tẹ́ ẹ bá fẹ́ mọ wá ẹlẹ́rìí ẹ fẹ́ fọmọ lọ́kọ ẹ wá níta ni ó jẹ́rìí ó wá jóun ẹ ti rẹ̀ lẹ́rìí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ wọn níta lẹ́lẹ́rìí rẹ̀ ọ̀wá lọ́ọ́ mu wá ó wá jóun ò ọlọ́ni ẹ gbọ́dọ̀ gbèrí ohun jẹmọ́ láíláíláíláí torí pé ọ̀rọ̀ táwa fi ń ṣàwẹ́wà láàrin ara wa yẹn èyí sàlámọ̀rí tó kéré wàtá sàbúnà wò ájúná wàhùwà ẹ̀ńdà lọ yà á pè ó tóbi lọ́dọ̀ ọ̀rọ̀ ọba ọlọ́ni tẹ́ ẹ̀ bá mọ̀ wọ́n tẹ́lẹ̀ mọ̀ mọ̀ pé àwọn eléyìí ni wọ́n lókùn ìgbà tó bá já sí pé wọn ò rárí ẹ̀rí láti fi ìdí pé lágbájábìnrin àbí lágbájákùnrin alágbèrè ọlọ́wọ́n bá ní illa alladhina tabu min ba'di dhalika wa aslahu fa inna Allaha ghafurur rahim ọlọ́wọ́n bá ní káwá sọ wípé àwọn òyìnbó lẹ́yìn àti ẹgbẹ́ ìjọba àwọn òyìnbó náà lọ sọ pé wọ́n ṣàṣìṣe àwọn wá ṣe táwọn bá lọ sọ́dọ̀ ọlọ́run kọ́nà kó forí kí àwọn àwọn mọ̀ pé táwọn ṣe ò dáa ọlọ́ni lílá ńlá bí iná táàbù àwọn tí wọ́n bá ṣe táwọn bá parí sọ́tọ̀ padà sọ́dọ̀ ọlọ́run lè bá bìbáàlì lẹ́yìn ìgbà tí wọ́n ṣe nǹkan ṣe ìtàn wà á sì dàhùn gbogbo wọn tó bá ṣe táwọn bá kò bẹ̀ẹ̀sẹ̀ lẹ́sẹ̀ kan nínú tọ́lọ̀ ọba bẹ́ni pé alẹ́sìlá gbọ́dọ̀ ṣe dáadáa lẹ́yìn dáadáa lẹ́yìn táwọn bá alẹ́sìlá ó ti mu tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa kó mu tí má àlùsílà ó wà máa ṣe dáadáa dáadáa nínú ìjọsìn ọlọ́run dáadáa sí àwọn ẹrú ọlọ́run ó ti ń sọ wọ́n ṣe dáadáa wọ́n gbé dáadáa. Ọgbọ́n tún àpò ìlú wa máa ń sọ wípé àpẹẹrẹ gbọ́dọ̀ wà lọ́sùn hánà wà tààlà ó gba táwùbà ẹrú òun ni kó já sí pé ọlọ́run kan ó ṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn ìwà ẹ̀ṣẹ̀ rẹ̀ ìwà láàbí yóò ṣe lóun gbàgbé nílà kan àwọn èèyàn táwọn yorùbá tí ìgbàgbé ẹ̀ṣẹ̀ tó dá ó fi hàn pé tábà rẹ ìwọ́gun ò ṣe tábà ni ìwọ́n bá ṣe tábà tọ́lọ́ bá gbà á táwọn ọ̀wọ́n tí wọ́n sọ pé ah, ìwọ náà ah, ìwọ náà n kò ní sọ jù bá lọ ṣùgbọ́n tó bá ti di kó bá tó rìn kékeré àdéhùn tó já sí pé tó bá ṣe kíní kan wọ́n tó máa rán àwọn èèyàn létí wọ́n máa rìfírẹ́ṣì ẹ̀ nínú làákà ìṣe gangan lọ́yẹ táwọn bá rẹ̀ wọ́n. ọlọ́run gbogbo tó kálukú wá dáná lẹ́sẹ̀ kálukú ṣùgbọ́n lẹ́yìn àná wa sọ pé wọ́n lẹ́bí iná yẹrì múna àṣìwájà wọ́n lè àmúyákùn láwùm أربع شهادات بالله إنه لمن الصادقين ọlọ́run bá ní gbogbo ẹni tó bá jẹ́ pé ó bá sọ pé ìyàwó òun ṣàgbèrè ẹni tó bá ní ìyàwó òun ó ṣe àgbèrè kò wá rẹ́lẹ́rìí àfi ara rẹ̀ nìkan òun ló ríra rẹ̀ fàṣà àdàtú àdìhìm a jẹ́ pé òun àti ìyàwó òun ni wọ́n jọ wá jẹ́rìí lórí àlámọ̀rí ara wọn ọlọ́run fàṣàhádàtú ahadihim ẹnì kíní ó jẹ́rìí arba ṣahadat yóò jẹ́rìí lẹ́ẹ̀mí wọlám yakunla wọlám ó ní yóò fọnà ọba jẹ́rìí lẹ́ẹ̀mí innahu lamina sọ́ọ̀dìkì òun o n sọ nípa ìyàwó òun pé ó ṣàgbèrè tóun ò sí ní ẹlẹ́rìí márùn-ún ẹlẹ́rìí mẹ́rin òun ń òun fi ọlọ́run bá ṣe ẹ̀rí wípé ìyàwó òun alágbèrè ni ẹ̀ẹ̀mẹ́rin òun yóò ṣe bẹ́ẹ̀ yóò wí gbólóhùn lẹ́ẹ̀mẹ́rin ọlọ́run bá ní wọlé kọ́ọ̀mì sàtù yóò tún wá mú ẹ̀rí wá lélẹ̀ karùn-ún alá anata lọ ìyàlẹ́ yìí wá ní jẹ́ẹ̀rí èpè ni ó wà jẹ́ ṣẹ́rí báàbù ta tí ó sọ̀rọ̀ yìí lọ́dọ̀ àwọn afọ́ onífíkì náà pè ní báàbù mùlá èyí jẹ́ mùlá ni pé ọkọ àti ìyàwó kí wọ́n jọ gbéra wọn ṣépè lórí àdámọ̀rí tí ò sí ẹlẹ́rìí láàrin wọn. ọlọ́run wá sọ pé tẹ́nì kínní ká bá kọ́kọ́ búra pẹ̀lú orúkọ ọlọ́run lẹ́ẹ̀mẹrin wàlẹ̀ kọ́ọ̀mì tàtù ẹlẹ́ẹ̀karùn-ún tó bá fẹ́ wí ìbúra kọ́ ni ó jẹ́ láàánú ní ọ̀tọ̀. wal khamisatu ẹlẹ́ẹ̀karùn-ún anla anatallahi alayhi ìbínú ọlọ́run kó máa jẹ́ tòun gbẹ́jìnà sí kí ọlọ́run kó máa jẹ́ tòun nǹkan nàmínà nǹkan àbùbí tó bá jẹ́ pé irọ́ lòun bá ń pa tóun wá jẹ́ òkúrọ́ lórí ìyàwó rẹ̀. ọlọ́ba ni wàyẹ́dìrọ̀ wà á ní àlàáfáà an tashhada arba'a shahadati بالله innahu laminal kadhibin ọlọ́run bá ní tó lè fi séèfù ẹ̀yìn rẹ̀ níbi kó má jẹgba ọgọ́rin òun ni kó búra lẹ́ẹ̀mẹ́ kó búra nígbà tí sọ yẹn yóò búra lẹ́ẹ̀mẹ́ yóò wá fi èpè yóò fi sìkà wọn òní jó jẹgba lọ sọ òun ló ìyàwó rẹ̀ bó ṣàgbèrè bẹ́ẹ̀ ni ò sí nínú kéèyàn sọ pé ẹ wo ẹ dúró báwọn kí èèyàn mẹ́ta èèyàn mẹ́rin ní o kí wọ́n wà. kẹ́lẹ́kẹ́lẹ́ ká bọ̀ sí ilé kan tó wá gan ní àwọn àbọ̀sibọ̀sì àpẹẹrẹ fún ọlọ́ọ̀bá bẹ́ẹ̀ bí ìdájọ́ òṣìṣẹ́ ọlọ́run fẹ́ ká kú kẹta fẹ́ kí ìjẹ́kọ́ sí kú kẹta. pé ẹ á wàá sọ wípé á wàá sọ pé á gbogbo yẹn ọlọ́run fààyè kẹ́ ẹ kú kankan lẹ̀ ẹ rí mi ìyún tẹ́ ẹ fẹ́ jẹ́rìí ẹ sì kí ni ẹ gan ni ẹ rí wọn bẹ̀ báyìí Allah subhanahu wa ta'ala onítọ́kùnrin bá bọ́ wájú tó bá búra ẹ̀mí yóò fi gbèsè karùn-ún eléyìí kan ọlọ́run ni wàyẹ̀ ọ̀hún àdáàbò. àǹtẹ̀ṣe Ada àrùbá àṣà àdá tí bìlà tóbìnrin náà bá fẹ́ kó já sí pé òun ò ní jẹ̀yà òun ò ní jẹ́ pé wọ́n lẹ̀ ń lóko pa òun náà wàá búra lẹ́ẹ̀mẹrin yóò fi ìkarùn yóò pé tọ́ iná iná o lámìnà kàdùbí bí pé irọ́ ni irọ́ lọ́kọ̀ òun pa wọ̀lẹ́kọ́ mi sàtún òun náà wàá fi èpè karùn-ún. anna ghadaba Allahi alayha in kana mina sadiqin ìbínú ọlọ́run kó mọ sọ̀kalẹ̀ ní òun lórí ìgbéjìnà sí kí ọkọ mọ jẹ́ tòun tó bá jẹ́ pé òdodo bá dán so ọkọ ti bọwa wájú nìsín ó búra ó fèpè sí ìyàwó náà òun náà fi pèsè karùn-ún níbo làwọn àyà sí. yẹ pé ìdájọ́ ẹ̀sìn yìí wọn náà bá ṣe mọ wọn ló jẹ́ pé kò lè rọgbọ kò lè rọrùn kẹ́nìkan sọ wípé àwọn ò ní lo kura àwọn ò ní lo àdìsí ànábì nígbà wọn. àfi ọ̀wọ́ sọ ètò bá wà nínú kùránì tó yẹ pé tó wà nínú kùránì ni a sọ pé àlámọ̀ yìí ò tí ì yanjú kò tí ì pé ó dá sí ló bá wá gbéra wọn sípè tán báwọn ṣé wọn sì tún máa sọkọ àtayá lọ kùránì ò sọ dé báwọn kùránì ò sì dákẹ́ ọdà ìyàwó ọkọ ní oyún tí ń bẹnu rẹ̀ wọn ò sìnà ní òun òun kọ ọkọ ni nǹkan tí sọ ó búra ó fi kò sí rọ́kàn kò sódodo nínú ọ̀rọ̀ kọ̀ọ̀kan sọ kẹ́lí mọ̀ ó pé orí òdodo lòún wà òun náà búra lẹ́ẹ̀mẹ́rin ó fi pèsè karùn-ún ẹ dákun lẹ́yìn ìgbà tí wọ́n ti gbéra wọn sípè tí wọ́n ti fọ́n náà búra tí wọ́n gbéra wọn sípè ọmọ tó bá jọ látara sìnà tí wọ́n ju òkú rẹ̀ gómìnà ta ló lọ. ṣé wọn mọ̀ gbé papọ̀ oko àwọn kẹta àwọn tó sẹ́kù tí Kùránì ò mẹ́nu bá ló fi já sí pé gbogbo ẹ tẹ ẹ bá tó bá ń gbọ́ wá sí tẹ ẹ bá gbọ́ wá sí rẹ̀ tó bá ń pé ẹ mọ́ ẹ mọ́ ẹ mọ́ gbàdísì ànábì ẹ mọ́ gbọ́ àdísì ànábì ẹ mọ́ jókòó ti àwọn aládìsí ẹ mọ́ tẹ̀lé wọn ọ̀la àná ló dà yín. Rúbí Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní àlà tí tòlùkọ̀ ààrùn. ومثله معه ànábì wọn fún mi ní alukur'an àti irú rẹ̀ ní àwọn afáàyè àti irú rẹ̀ ní òun náà ní kíni àdìsí ànábì sọ̀rọ̀ bá àṣà òní imaamu ahmed aleyhi rahmatullah ní látàrọ gọbánlẹ alẹ hadith wa ahàlẹ hadith látàrọ gọbánlẹ alẹ hadith wa ahàlẹ fọrọ lẹyìn lónìí. والحديث نهار لا ترغبن ما gbé ojú rẹ أو lọ́dọ̀ àwọn ما ní àdìsí má أو ẹ̀sìn rẹ kú lọ́dọ̀ àwọn àfọwọ́ ní àdìsí كوني كوني كوني bá kọ yín lẹ́sìn tí ò bá fàdìsí kọ yín nǹkan kan ní ó kọ yín gbogbo ẹni ó bá kọ yín ní ẹ̀sìn tí ò bá ti fàdìsí alẹ́ kọ nǹkan kù kan ló kọ yín ẹ wá ṣàlàyé ẹ wá ṣàlàyé àlùwàlá láì nílò àdìsí alẹ́ mi sọlọ́mọ àdìsẹ́ bóòlù àti sàlàyé àlùfàlà sẹ́yìn láì nílò àdìsẹ́ àdìsẹ́ Muhammad sàṣẹ bóòlù àti kírun láì nílò àdìsẹ́ àdìsẹ́ Muhammad sallallahu alaihi wasallam níbo ló wà pé tá a bá ń kí tá a bá fẹ́ sí ọ̀rọ̀ láì kírun lásìkò ọmọ níbo ló wà pé tá a bá fẹ́ kírun àkọ́kọ́ kí fátíà ni níbo ló wà pé tá a bá kí fátíà tán láìsẹ̀ wá mú èyí tó bá wù wá nínú ayé Al-Qur'an láìsẹ̀ wá mú wá ipò ló wà nínú àgbà àti ẹ̀lérí nínú Kùránì àbí àmọ́ níbo láti rí pé a gbọ́dọ̀ kà Fátíà níbo ló wà nínú Al-Qur'an pé àárùkù àásùjúdù níbo ló wà nínú Al-Qur'an àní gbogbo ẹni tó bá kọ́ yín tó bá ní ẹ̀sẹ̀ tó ń kọ́ òun ò ní fàdí sí kọ́ fàráyù láìlòn wà ní àhàdé ìfòyàwó ṣẹ́rí ìròrí máa fi òrí sẹ́sìn máa sẹ̀sìn pẹ̀lú òròrí yóò sọ olówó rẹ̀ sínú òkun fàráyù láìlòn mọ́ máa mọ̀lẹ́ sọ bẹ́ẹ̀ ìròrí mímọ́ fi òrí sí ẹ̀sìn láìlòn inú òkun ni ó sọ̀yàn sí wàlẹ̀ àhàdífò nàhàrùn wàlẹ̀ àhàdífò nàhàrùn àdìsí gẹ́gẹ́ nìmọ́lẹ̀ yìí. àdìsí òun ó ọrụ clé àrùn tán lẹ́ẹ̀kan náà wọn kí ló burú bí kéèyàn bá ṣe irun kó wá gẹ irun kan wá ga ju bì kan kí ló burú bí kéèyàn gẹrú irun òun fọ́nbẹ́ èèyàn wa ni naha sallallahu alaihi ni wọ́n ní ànábì wa Muhammad sallam ó kọ̀ fún wa àwọn sàbí sọ pé ànábì kọ̀ fún wa ànábì kọ̀ níbi kí á gẹrun kápá kan ó wá ga ju apá kan ara àgbò sínú abala bíi tá a fẹ́ gẹ̀ tó bá mọ́lẹ̀ atẹ́gùn mọ̀ fẹ́ síbẹ̀ bẹ́ẹ̀ kọ́ abala bíi tá a bá gẹrun tá a fi irun tó ń ga òru òwò a máa mú ọlọ́run kọ bẹ́ẹ̀ ànábì kọ̀ so ẹ wo bó ṣe clear ìrìnlẹ̀ gbọ́ kí ló burú bẹ̀ èkéyàn fẹ́ gẹ kọ́ọ̀tì at least ó máa ń jẹ́ kéèyàn fà gbé ní tó jẹ́ kéèyàn máa jẹ fún ọmọ tèmi ni pé nature orí rẹ̀ tó bá dẹ́ kì í dáa àwa òkú bò láì sí ẹnìkan wá dé àfa àdé olú náà Rasulullah sallallahu alaihi wasallam àti ìkọsà ó clear èyí tó ẹsẹ̀ mọ́kúrẹ́ náà fi ayé àdàkọ̀ kúránì tó anabi sọlá àlùsàlà ó wá sàlàyé alukur'an pẹ̀lú àdìsí anabi rẹ̀ tó gbà tí wọ́n bá fún ọ ní ayé àná alukur'an ọkàn rẹ̀ wò ní ìgbà níbi kíni wà má nà ha kùmọ̀rọ̀s wà má àtà kùmọ̀rọ̀sọ́lù fàkùdù wà má nà ha kùmọ̀ alẹ́ òfàǹtàhù ayé àyẹn ló kọ̀ pé gbogbo ntà anabi bá ti kọ̀ ẹ gbọ́dọ̀ bíbẹ̀ gbogbo tó bá sì pọ̀ láti pátápátá òun ni kẹ́ ẹ ṣe àwọn ẹni pé ẹ nínú àyà yẹn kò sọ pé kó mọ gẹ port òótọ́ ló sọ pé n tà lọ ìgbà fún wa ká gbà n tó bá kọ̀ fún wa ká mọ̀ gbà ṣùgbọ́n kò sọ ń bẹ̀ pé ká mọ̀ gẹ port ẹni pé ó sì rújú báwọn àdìsí ó kàn làgàrà wá ẹ wò bó ṣe kí náà Rasulullahi anil qasam ànábì kọ̀ pé ká má gẹrun kíbi kan wá ga ju bìkan lọ. sọ́lá faraayu laylun wala hadithun náà alimami ahmed ahmed onífàwọ́ ayò lẹ́yìnlọ́n ìròrí níbi ẹ̀sìn òkun ni wàlẹ̀ àdéhùn náà àdéhùn gangan ó ní ìmọ́lẹ̀ tí ó tàn sí. so tán bá gbogbo ẹni tó bá kọ́ yín lẹ́sìn tí ò bá fàdí sí ṣàlàyé kò lè yé yín ìkọkúkọ ní òkànnì. Aya yìí kò sí bá a ti ṣe tú tá à ní padà sínú àdìsá nípa Muhammad salam torí pé ó kù sáwọn ibì kan nígbà tá a tú àyà yìí tán ọkọ sọ wípé òun rí ìyàwó òun tó ṣàgbèrè ìyàwó ní kàlà òjọ mi ìyá tó bí mi ọkọ mi rú ẹ gbogbo yẹn yìí sọ̀rọ̀ ọ̀rọ̀ gangan ni pé ó yá ìwọ ọkùnrin tó bá yẹ kó dòdò bá ń sọ pé ìyàwó rẹ̀ ṣàgbèrè ó búra lẹ́ẹ̀mẹrin ó fèpè sí karùnún ọkọ bọ bẹ́ẹ̀ ó sì bẹ́ẹ̀ wọ́n ní wọ̀ ìyàwó tó o bá ti ní fẹ́ kí wọn ó lẹ̀ ọ́ lóko pa pẹ̀lú tọkọ rẹ sí ìwọ náà gbọ́dọ̀ ṣe bọ́kọ rẹ ti ṣe obìnrin náà bá bọ́ bẹ̀ ó búra lẹ́ẹ̀márùn-ún ó fèpè sí kẹfì ó pèsè ká ó búra lẹ́ẹ̀mẹ́rin ó fèpè ó fi sí karùn mo láwàá yà sí. ṣé lẹ́yìn ìgbà tí wọ́n sì gbéra wọn sí pé yìí sí wọ́n mọ̀ jẹ́ ọkọ àtìyàwó ara wọn kùránì sọ níbẹ̀ ibi dẹ̀ ti ní ìdí àdìsí alẹ́ sọ́dọ̀ wa. ọ̀dà ọmọ tí

ó wá lọ bá ọ̀kan náà lára àwọn sàábì ànábì tó kọ tí ń jẹ́ áásì ìbúnà àdì áádì ìbúnà àdì yìí òun jẹ́ sẹ́yìdù fáwọn bàní àjìláàni fàkọ́lá wẹ́nìlú wa ń sọ fún áásì wípé kaifa yaqulun fi rajulin wajada ma'amra'atihi rajulan ayaqtuluhu fataktulunahu mo fẹ́ kó mo fẹ́ béèrè kankan lọ́wọ́ rẹ̀ tí ọkùnrin kan bá bá ọkùnrin míì lọ́dọ̀ ìyàwó rẹ̀ mo fẹ́ mo ń bọ̀ o ń bọ̀ wá bá lọ́dọ̀ ìyàwó rẹ̀ mo ń bọ̀ sí tó bá pa ṣé a sọ pé a pa òun náà ìbéèrè tó béèrè lọ́wọ́ ni òwá emir ló béèrè lọ́wọ́ asim ibn al-adi mo fẹ́ béèrè béèrè lọ́wọ́ kí lẹ́yìn sọ náà tí èèyàn bá bá ọkùnrin lọ́dọ̀ ìyàwó ilé rẹ̀ tọ́wọ́ pa ọkùnrin yìí afatẹtulù nàhù ṣé ẹ sọ pé ẹ pa òun náà pé anọfṣubi nọfṣi ọpa àyàn kí wọn ṣe kí ni kí wọn pa òun náà. àmùká ẹ̀fọ́ àyẹ̀sìnà àbí kí ni ẹbẹ́ kó ṣe. wọ́n ní ó mi sọ̀rọ̀ sáàlì rọ̀ṣúlà bá ìsọ̀sánà ní tí mo béèrè lọ́wọ́ rẹ̀ wò bá ń béèrè lọ́wọ́ ànábì sọ́bọ̀ bá ọmọ àlè wọ̀sán bá ń béèrè lọ́wọ́ ànábì sọ̀rọ̀ láwọn àlè wọ̀sán bá ń bèrè lọ́wọ́ sí ọlọ́ba ó ní fa àásìmù lẹ́bí yẹn sọ̀rọ̀ àásìmù wá wá bá lẹ́bí wa sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn fọ̀kọ́ náà yà rọ́ṣùn lọ́la nígbà tí ó dọ̀dọ̀ ànábì ó jẹ́ àsìkò tẹ́ pé ànábì kórìíra káwọn èèyàn béèrè béèrè àsìkò ó béèrè béèrè lásìkò yẹn torí pé ìgbà míì wà tí béèrè àwọn èèyàn bá ti pọ̀ jù ànábì wa sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn yóò àmọ́ discourage wọn kúrò níbi àpọ̀jù béèrè kìí àsìkò yẹn ni ansi bolo adi dọdọ àti muhammed sallallahu alaihi wa sallam. wàhálà fi àtúnyẹ ìgbà tí wẹ́ẹ́lú wárí ansi bolo adi ọwọ́ abéèrè pé ní tí mo yóò béèrè lọ́wọ́ àlẹ́pì ńkọ́ fàkọ́ọ̀lá ó sọ pé iná rọ́ṣúlá láì sọ̀rọ̀ lọ́wọ́ wà ní sàn kárí àlùmọ̀sá ilá wà á bàtà. àsìkò tó ń dọ́dọ̀ àlẹ́bí yìí ànábì discourage ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè kódà ànábì kò dáa sọlọ́lá àdìsọ́lá pàápàá jùlọ fí máa la yànfà níbi àwọn nǹkan tí nǹkan ti ní sàǹfààní. wẹ́mìlú wa ní wàlúwà ń fọ́nà ọ̀gá gbúra láà àǹtẹ̀yà àtà ń ní kò lọ́dọ̀ ànábì àtà àsàlà rọ̀ṣọ́lá máa ṣe sọ̀rọ̀ máa rí pé mo béèrè ìbéèrè fúnra mi lọ́wọ́ àlẹ́ sọ̀rọ̀ mẹ́rù wa lọ bá àlẹ́ sọ̀rọ̀ wọ́n bí wọ́n àlẹ́ وني يا رسول الله رجل وجد مع امرأته رجلا أيقتله فاقتلوه ìwọ ó sí ọlọ́run kò ń béèrè lọ́wọ́ yìí bí èèyàn bá bá obìnrin ọkùnrin lọ́dọ̀ ìyàwó rẹ̀ tó bá pa á ṣe ìwọ náà sọ ìwọ gẹ́gẹ́ bí aláṣẹ ó sọ pé òun ó pa ilé yìí náà padà. àmúkáìfà ẹ̀sìn náà àbí kí lẹ́rù pé kí wọ́n ọkùnrin ó ṣe yóò bá bá obìnrin lọ́dọ̀ ìyàwó rẹ̀ yóò bá wọn tí wọ́n wà tí wọ́n wà dáadáa wọ́n wà dáadáa kí wọ́n dáadáa yóò wá padà bí sí yóò sì rọrùn bẹ́ẹ̀ wàkọ́lá rasulillah sallam alábi ní ọ̀dẹ̀ anzal allah qur'ana fika wa fi sọ̀rọ̀ ìbàtì. ìtòun béèrè yìí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ti sọ ááyà kalẹ̀ nípa arú tó ń ṣẹlẹ̀ láàrin ìwọ àtàrà ní ẹ̀rọ. fa amọ́rọ̀ ọmọ rọ̀ṣùlọ̀ sàlám bílí mo la àná ànábì wa ní tó bá rí bẹ́ẹ̀ ẹ gbéra yín ṣépè torí ìwọ́pọ̀ orí ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ní rárá mo ṣàgbéwò láti ọjọ́ tí mo ṣàyẹ̀ sallallahu alaihi wasallam ànábì yìí kọ́tọ́ ànábì ni ó dá mi lójú pé nìkan parọ́ ní méjèèjì ntí ó wàá ṣẹlẹ̀ ni pé ẹ̀ sìn pé torí ẹ̀ àlìmọ̀lá ànà wọ́n tún máa ń pè ní alimobahala ali ó wà nù tá a máa fi yanjú ọ̀rọ̀ tọ́rọ̀ bá di tìpọ̀ntìrán láàrin rẹ̀ méjì ẹ̀rí pé náà Al-Qur'an kẹrin sọ́tọ̀ alimọ̀ nígbà táwọn kèfèrí sọ pé ànábì irọ́ lànábì ń pa ọgbà wáàlì ọlọ́run ọ̀ràn wọ́n sọ bẹ́ẹ̀ fànábì sọ̀rọ̀ àṣàlà ọlọ́run wá ní ìwà ànábì tó ṣe. ọmọ ní ájáka ọmọ ní ájáka fi mímbà àdìmọ̀ já àtàmínà ẹ̀rí ẹni ó bá jà ọ níyàn lẹ́yìn tá a ti sọ̀kalẹ̀ sọ́dọ̀ wa nẹ́bí nínú ìmọ̀ fakulta àlàó wa nẹ́bí sọ fún ọ pé ká máa bọ̀ nẹ́dẹ̀wò àbẹ̀lẹ̀ àná àwa náà jáde wá nẹ́dẹ̀wò àbẹ̀lẹ̀ àná á pè àwọn ọmọ wa lọ́wọ́ wa àbẹ̀lẹ̀ àkùn ẹ̀yin náà jáde wá ẹ̀ pè àwọn ọmọ yín lọ́wọ́ wa nìṣá àná á kó àwọn ìyàwó wa jáde wàsá àkùn á kó àwọn obìnrin tí yín náà jáde wà á ń fúsànà wà á ń fúsàkún àwa gangan ó dúró ẹ̀yin náà ó dúró àtàwa àtẹ̀yìn súnmọ́ nẹ́bùtẹ̀ yìí nẹ́bùtẹ̀ yìí ló bá hànà gbogbo ọjọ́ wa panu pọ̀ wà lẹ́jẹ̀ aláàánẹ̀tà lọ́ọ́hí àgàlìkàdì. bẹ́ẹ̀ ni mi wá ń parọ́ ni bẹ́ẹ̀ ni sọ pé mi ni a sọ pé kọ́nà ọba aláṣọ ara kó sọ ìbínú re kalẹ̀ lórí ẹni tó bá ń parọ́ láàrin àwọn àyà yìí òun náà ni wọ́n fi pè ní mubahala kò sí nǹkan tó burú ń bẹ̀ nígbà sọ̀rọ̀ ńjọ́ kan ó ní òun rí àwọn ọmọ wọ́n wọ inú ilé iṣẹ́ ọ̀hún wọ́n wá bu ìpè ń bẹ̀ wọ́n lẹ́nìkan ló ní kí wọ́n bu ìpè wá. wọ́n wá ní subhanallah òun wá ní kí sóhun wá ní pé wọ́n bu ìpè wá adúrú òun pẹ̀lú mọ́ òun pẹ̀lú tóun fi ń sin lọ́hùn bí ẹ bá wá bu ìpè ilé iṣẹ́ rẹ wá kí lóun fi se ó náà ló ń gbá àwọn ọmọ yẹn músẹ́ òun sì bi wọ́n léèrè wọ́n ní wọ́n ní ká bu ìpè wá. ilé yìí wá wò ó ìbálòpọ̀ jẹ́ gan ni ná onítọ́ bá rí bẹ́ẹ̀ ìtọ́jọ́ sí alìmọ̀báhálà gbà wọ́n á sí mọ̀báhálà lórí àlámọ̀ ìtẹ́kì ní ẹnìkíní ké pé òdodo lòun sọ ẹnìkejì ń sọ pé tóun sọ dáhùn jù ó wà nínú tí a fi máa yanjú ọ̀rọ̀ nínú ṣẹ̀ríà ẹ̀rí pé ọkùnrin àti obìnrin yìí nísìn ànábì pa wọ́n láṣẹ pé ó yá ẹ ṣe mùlá ánà wọ́n wá ṣe mùlá ánà ọkùnrin bọ́ wájú obìnrin rẹ̀ sí pé obìnrin bọ́ wájú òun náà gbéra rẹ̀ sí pé ṣùgbọ́n jọ́nà nípa Muhammad sassana anábì wa mú description wá pé tó báyìí bímọ tó báyìí já sí wípé báyìí lọmọ rẹ̀ bá wí tọmọ rẹ̀ báyìí rí báyìí tó rí báyìí tó rí báyìí a jẹ́ pé ọkọ rẹ̀ oníṣòdodo òun ní parọ́ àmọ́ tó bá jẹ́ kí nígbà tó bímọ báyìí lọmọ yìí rí tó rí báyìí tó rí báyìí a jẹ́ pé òun ló lódodo ọkọ rẹ̀ ní parọ́ ń gbàdá. Ànábì sallallahu alaihi wasallam Ànábì kan sọ̀rọ̀ yẹn lẹ̀ Ànábì ní nígbà tí Ànábì wá ṣe báyìí tán Ànábì wá fà rọ́kọ̀ láàrin méjèèjì ọkùnrin àwọn àfáàní ọkọ àti ìyàwó tó bá fi jẹ́ pé ní tí wọ́n fi lọ lọ́tọ̀ọ̀tọ̀ láàrin ara wọn ìpè nínú ṣẹ̀rí àsìtàrọ̀ wọ́n bá gbéra wọn sí gbogbo wọn kò lè fẹ́ra wọn láìláì wọ́n lè ṣègbè láìláì abàdà tàhárímà ní abàdìyà tàhárímà abàdìyà jẹ́ èèwọ̀ pé wọn ò lè fẹ́ra wọn mọ́ yẹn láíláí ni wọn ò lè fẹ́ra mọ́ tí wọn bá fẹ́ra wọn wọn kọjá àlà ọlọ́run tí wọn bá ti wá lá tí wọn bá ti gbéra wọn sípè tí wọn lọ́tọ̀ọ̀tọ̀ báyìí ọmọ tó bá jáde bẹ́ẹ̀ ọmọ ìyá rẹ̀ wọn ò ní ṣàfihàn sọ́dọ̀ bàbá nínú ìṣẹ̀lẹ̀ àṣà òfin ẹ̀sìn wa sẹ́nu pé ọwọ́ bíi ti pé wọ́n léèyàn ló pupa wọ́n gé èèyàn lọ́wọ́ ibi ọ̀pọ̀lọpọ̀ mọ̀ tó ń jẹ́ abala bíi tá à ń ṣàlàyé náà abala ṣẹ̀yà ẹ̀rí pàtó ṣàlàyé ṣáájú àlùwáládù lè fi rọ̀ ṣe wàlẹ̀lẹ̀ àárín àlàáfíà àbí ti yanjú ẹ̀ tóbìnrin kan bá dé tó bá ń sọ tójú òtí tí ń ẹsẹ̀ rẹ̀ padà gbogbo inú ọmọ aráwọ̀ pààrọ̀ tó ń bí fọ́kọ ọ̀run mùsùlùmí ọ̀rọ̀ ti ní dna kọ́ kódà nínú ilé ẹjọ́ ti conventional law gan náà gan ọkùnrin yẹn ò lè jẹ lọ kò lè gba ọmọ lọ́wọ́ rẹ̀ torí pé àwọn náà mọ tán pé kán bí ọmọ wọn mọ tán pé lọ́mọ àgbèrè wọn sì mọ implication torí pé kò sófin mọ ni ìbájá kò fi wà ẹnìkan máa jáde pé ọmọ mẹ́ta ti ń bẹ lọ́wọ́ obìnrin méjì ni tòun bẹ wọn wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé ìyàwó rẹ̀ wò náà kì í ṣe ìyàwó mi ṣùgbọ́n òun ló ń lọmọ rẹ̀ tòtòbá pé ní ṣẹ̀rí àwọn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹ wá dúró nǹkan tí yóò ṣe fún obìnrin ọkùnrin òun ló tọ́jú ìyá nígbà tí ń bẹ lóyún òun ní sanwó àti nátà ó ń tọ́jú oyún náà kọ́ òun ló sọ ọmọ ló kọ́ òun ló bẹ̀rẹ̀ sí ń tọ́jú ọmọ tọmọ fi wá fẹsẹ̀ nílẹ̀ tó fi bẹ̀rẹ̀ léwẹ̀ tó bẹ̀rẹ̀ léwẹ̀ ẹnìkan wá dé ó wá ní ọmọ ọ̀gbìn. so ṣẹ̀ríà ò sọ pé kó máa kọ́ ọmọ yẹn lọ àfi tí wọ́n fúnra rẹ̀ bá sọ pé àfígbà tó sọ pé òun ló ní ìwà dèdèrìn ló sì mú ìyẹ́gàn ló ṣẹ̀ríà rẹ̀ yẹn bíkọ́ sẹ̀ríà ò lè gbé ìdájọ́ kankan lẹ̀ sọ kẹ́ ẹ wá mú òtẹ́kejì ẹ̀ wá kó wá jọgbọ́n. ẹ̀gbọ́n ṣẹ̀ríà ò ní mú àlàkalẹ̀ wá kẹ́ wá kejì tí ṣẹ̀ríà gbé kalẹ̀ wọn wá kò lè jẹ ọgbọ́n àgọ́ ní láàlá mú nǹkan kò kí ń pàṣẹ ìbàjẹ́ àti nǹkan tí ó dáa àlùwálé àdúlé lè fi rọ́ọ̀ṣ ẹni ó ní ìyàwó tí wọ́n gan bá fẹ́ pọ́níṣì ẹni tó bá yàwó rẹ̀ sàgbọ̀n kódà kan mọ́ mọ́ wù ọ́ gan mọ́ kò fún un torí pé n tó fi jẹ́ níyà nìyẹn jẹ́ kọ́ mo wà lọ́dọ̀ rẹ kílèmù wọn ṣẹ̀ríà kílèmù wọn fún ọ àyàfi tó bá lóòfẹ́ ló kù o ò sì ní máa wò wọ́n níwò ọmọ àlè tọ́jú wọn gẹ́gẹ́ bí ọmọ rẹ jẹ́ wọ́n mọ̀ ní bàbá possible o ò lè tọ́jú ọmọ kọ́ dàgbà sí ọlọ́dọ̀ kó wá pàǹtẹ̀ pé tọ̀ ẹ̀yin ọmọ yìí èmi ò ṣàbòsí sí yín o ìyá yín ló fẹ́ bà yé yín jẹ́ o mo fẹ́ sùn lọ́kàlẹ̀ o ìgbà tí wọ́n wá pé seventeen years tí wọ́n pé twenty years lọkùnrin kan bá dé lọ́ba lòun ló ní sẹ́ni pé ìyá yín fẹ́ bà yín jẹ́ ó fẹ́ bà ìtàn ayé yín jẹ́ ni so kàkà bẹ́ẹ̀ ìyá wọn ni wọ́n máa kórìíra kò gbèsè wọn wọn ò dẹ̀ lè lọ́mọ ò nírúfẹ́ bàbá àyàn àfi tí wọn náà bá rẹ́sọ̀nsì gẹ́gẹ́ bí bàbá náà wọn ò lè nífẹ̀ẹ́ lẹ́yìn ìṣẹ́rí pé àbá wọn láéláé ni ìyá yín fẹ́ dá sí yín láà pẹ̀lú pé tẹ́nìkan mọ̀ rárá gbogbo èèyàn ló mọ̀ pé èmi ni mo fẹ́. aliwaladu lil firash kí ló fẹ́ fi díẹ̀ lè ṣe. báwo bá kẹ́fẹ́ pé ìyàwó rẹ̀ ń rìn kùnrin ó bá fẹ́ lé lọ lé lọ àmọ́ kí wọ́n á sọ pé kódà gan-an ìrò pé mi mo lọ́mọ màá gbogbo àwọn ọmọ òun tó ń owó owó tó yẹ kó fi jẹ ọtún lọ fi ṣe DNA ọmọ tíṣẹ rí àfi gbà fún ọ wọn á tún lọ fi owó lọ ṣe DNA ojúlùkí ló ṣe DNA ní orí ọmọ kọ̀ọ̀kan ọmọ márùn ló ń dá òtún ìyàwó wọn bá ń dá òtún ẹ tó bá dá òtún ẹ mọkànlélẹ ò bá kó jẹ ọmọ bá tiẹ̀ lọ àmọ́ kó tún máa dá òtún ọmọ lóbìnrin tó fẹ́ ní sulọ́kà ò gẹ́ẹ̀tì ẹ̀sìn ò yanjú lẹ́sìn ìwọ ló lọ́mọ ṣẹ̀rí ànábì ti dájọ́ ẹ̀ sallallahu alaihi والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين obìnrin ẹlẹ́ẹ̀karùn-ún yóò fèpè lẹ̀ irú hadith yìí náà ó wá lọ́dọ̀ sàhábà mi tọ́já sí pé àlẹ́pọ̀ Muhammad sàsánà ó fi dájọ́ náà ni pẹ̀lú nǹkan tí ọlọ́run sọ̀kalẹ̀ ilẹ̀ àbẹ́wò fi dájọ́ èèyàn lè yóò mọ̀ jẹ́ so lójú ayé àlẹ́ Muhammad sasana kò sí tó bẹ tó ṣẹlẹ̀ lónìí tí ò ti ṣẹlẹ̀ rí obìnrin wà nínú ilé ọkọ kó mọ rìn àgbèrè kó mọ ṣiṣẹ́ àgbèrè kì í ṣe tó ṣẹ̀ṣẹ̀ ànábì náà lẹ́jọ́ orí ẹ̀ sọpá àṣà ẹni pé ànábì sọ pé ká lọ lẹ kò yẹ ká lọ lẹ obìnrin ìlókò bùlá nàná fi yanjú ẹ̀ torí pé kò sí concrete evidence ọkọ ló kàn ọkàn ní ọkọ ní òun ọkọ ní òun òun káyàwó òun ìyàwó ló ń kọ tọ àlẹbìnrin tọ mọlára náà ni torí ẹnìkan parọ́ ẹ méjèèjì so títí tá tí wọn fi wá gbéra wọn ní pé àlẹbìnrin kò yá ẹ ájà yìí fáwọkọ bẹyìn náà fáwọkọ bẹyìn náà wọn sọlọ lọ ẹsẹ sàlámù ó ní fàfáwọkọ ha ànábì ní ọlọ lọ́tọ̀ ọkọ rẹ ní odò lọ́tọ̀ fàkàlà ti súnà ó ṣe ti súnà nìyẹn pé tó bá fi di pé obìnrin àtọkùnrin wọn gbéra wọn sípè lórí ọ̀rọ̀ ó ṣe sì náà fàkàlà ti súnà tù ayé fáwọn ẹ̀kọ́ bẹyìn náà lè mọta láàrin lẹ́yìn lẹ́yìn èèyàn méjì náà wọn gbéra wọn sípè ìdájọ́ ẹ̀sìn ni pé wọn lè fẹ́ra wọn lọ lọ́tọ̀ wà á ń kára hàmìlà ọkọ kórìíra pé oyún ti bẹnu rẹ̀ bí sùn òní wàkánà ìlú àlùdí àlè nígbà tó padà bímọ tán ó kọ ìyá rẹ̀ náà fi ń pè é nínú ìṣẹ̀lẹ̀ àṣà àbá àti máa mọ aláta àti máa mọ ọmọ tó jẹ́ pé àáwò bá ń bẹ lórí ọ̀rọ̀ rẹ̀ ìwọ ní ìwọ ní bínú yọ ló lóyún bínú yọ ló ń kọ́ ló ń lóyún ẹ wá dàrú tán pátá kò lójútùú ẹjọ gbéra yín sí pé obìnrin gbọmọ lọ tí wọn bá ti gbéra wọn sí pé báwọn máa obìnrin ni ó máa gbọmọ lọ gbogbo rẹ bá wá ń jẹ sọfìyà tó sọmọ ní mọríyàm yóò àmọ jẹ mọríyàm sọfìyà orúkọ ọ̀yá rẹ̀ ni ó máa jẹ́. Rábì ń já àbìlàfíìsì àbìlàfíìsì ni ó máa jẹ́ oúnjẹ gbogbo ẹ̀ ní ò bá ti máa clear láti di attendance àti register ibẹ̀ ni ò bá ti máa clear ẹ bá ti rọ́ọ̀mù ẹ̀kọ́ tó ká ah, ó kọ ọkùnrin ni àwọn ń jókòó bàbá làwọn ń jẹ ó kí ló jẹ́ tí wọ́n ń jókòó ọjà tiẹ̀ òun ò ní lè sọ fún mi ṣùgbọ́n yìí ó mọ̀ ẹ wo kẹ́sẹ̀ pé tírù yẹn náà bá ń bẹ ìjìyà kan náà ni ojú ọmọ tí ọmọ tá yìí ẹ bá rí báwọn yóò sì mọ kúrì yóò mọ yóò mọ fúyà rẹ̀ ní problem pé àpò ló fi sáyé mi gbogbo àwọn ìyá yòókù tán bá wá rí pé ó fúyà rẹ̀ ní problem àwọn náà wàá máa ṣọ́ra pé káwọn náà mọ̀ sí irú ẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ kò fi ọlọ́run bó ráyè bí ò bá ṣe jẹ́ oore tó bí ò bá ṣe jẹ́ ní tí ò bá lé wa sẹ́yìn níbi ìbàjẹ́ àtàgbèrè àfìgbà tẹ́ gbogbo tẹ́ gbogbo tọ́nà ọba ọ̀fẹ́ lórílẹ̀ òun lè sì jẹ́ kó jọba títí tọkùnrin gan fi mọ̀ wípé òun mà lè òun mà lè yàwó òun òun dẹ̀ wọ́rì torí kò mọ̀ pé obìnrin tó bá obìnrin tó bá dá iṣẹ́ tẹnìkan. yóò tó sọ jáde pé òun mà lè yàwó òun kì í problem ó nọ́mà obìnrin tó bá dáa kì tẹnìkan píríncípù tí ṣàìtọ́ ní gbé sí òkà àyà àtòrí ara àwọn ènìyàn so àwọn àwọn àwọn obìnrin ò wọ́ọ̀rì mọ́ àwọn ọkùnrin náà ò wọ́ọ̀rì mọ́ àwọn ẹbọ́ sàárín àwọn obìnrin náà ẹ rí bí àgbèrè bó ṣe kárí láàrin wọn àní pé à obìnrin bá lọ́kọ tí ò bá lálẹ́ yọ jẹyà tipẹ́tipẹ́ náà ti máa ń sọ yẹn àbí wọ́n ti wá chéńjẹ nísìn wọn pé lálẹ́mọ́ aláṣírí aláàánú. torí pé wọ́tá sábúnà wò hajj wọ́n wọ́n ń dà lọ́ọ̀yà àbẹ̀wò wípé kéékèé là ń pè é kìí ṣe sálámà rí tó mọ wọn ó ti pẹ́ táwọn obìnrin ti yàlẹ tán ti wà nínú ìfisí àgbèrè ti gbọ́ rí lóbìnrin lọ́lẹ́ ọgbẹ́ni obìnrin kan ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó ti dé lọ́gbọ̀n ọdún ni ọkọ rẹ̀ sọ pé kó má jáde ó wá ní òun òun lọ ìwọ ìwọ ìwọ tí mo ti gbóúnjẹ rẹ fún ti gbóúnjẹ alẹ́ rẹ fún olóògbò rẹ mo gbọ́ fúnra mi ni wọn á lọ bá àwọn àgbàlagbà pé ẹ̀gbọ́n kí ni ìtumọ̀ tóbìnrin bá sọ báyìí pé sí òun ọkọ rẹ ní ń fúnlé sí wọn pé ìrẹ tí mo ti gbé oúnjẹ alẹ́ rẹ fún olóògbò jẹ ìdí mo ti fẹ́ lóbi jẹ obìnrin kan mo gbọ́ lẹ́nu rẹ̀ rí wọn á lọ wádìí lọ àgbàlagbà kí ni ìtumọ̀ rẹ tóbìnrin bá sọ bẹ́ẹ̀ sọkọ ẹ̀ kí ló gbà lérò àwọn àgbàlagbà ní àpò tó súnmọ́ tèmi pé irú obìnrin bẹ́ẹ̀ wọ́n jalè. lọ́mọdé wà láwùlà fadlullahi alaykum wa rahmatuhu wa anna Allaha tawwabun hakim. àwọn èèyàn dáńlá bí ò bá jẹ́ pé náà bá lówó wa subhanahu wa ta'ala náà bá lówó wa ń kọ́ tí ò bá jẹ́ ọba tó já sí pé ọlá rẹ lórí gbogbo yín àti kẹ́rẹ̀ àti pé ọlọ́run ọba ọba aláforíjì wa ọba aláàánú sì ni Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀lọpọ̀ tó kálukú sá tó bá jásí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò bá máa fi ìyá tó kálukú dá yóò bá máa fi ìyá rẹ̀ jẹ́rú bí wọ́lá ojú ákìdù lọ́rùn náà sàbìmọ̀ kásàbò ọlọ́ọ̀ni ká ní oúnjẹ nìkan kan láàbà máa fi ẹ̀sẹ̀ rẹ̀ jẹ́ ibi àti ìgbẹ́jọ́ kò yìí oníkálukú náà mọ ní ńláńlá tá a ti dá tó bá yẹ kọ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó bá fẹ́ fi ọwọ́ ìyá rẹ̀ gbá wa mú lórí tá a ṣe tí ò dá níkọ́. ọlọ́wọ́ bá ní máa tàrọ̀ ká àlà kò ní sínkù dáàbà kankan lórí ẹ̀ ọmọ bá ṣùgbọ́n ìbákẹ́rọ̀ kò ìdá lọ́ni apá gbogbo ẹ̀ papọ̀ ìlà ajáni mọ̀sánmà ọjọ́ tí ọjọ́ tí ìlà òkú ọjọ́ tí gbẹ̀gẹ̀lẹ̀ òkú náà àyàwó dáàlì kà yọmọ kìyàmà yọmọ túbọ̀ lásàrọ̀ yìí. tó tí ì bá ṣe àánú ọlọ́run bá Allah subhanahu wa tó yẹ pé tí wọ́n dá lẹ́sẹ̀ ọlọ́run bá fi ìyà rẹ̀ jẹ ọ́ ntẹ́mi náà dá lẹ́sẹ̀ ọlọ́run bá fi ìyà rẹ̀ jẹ mí kò sẹ́kù dábàá kankan lórílẹ̀ ọlọ́run ṣùgbọ́n rárá a yọ̀ǹda fún yín ẹ máa ṣe kó máa kó kẹ́kẹ́ oníkálukú máa dìjọ ẹgbẹ́ pàdé ìmọ̀lìkìyà ìlà ajalè mùsàmà wa kulla shay'in ahsaynahu kitaba ọlọ́run buku ẹ̀ pátápátá a máa tẹ́kì statistic tó ń kálukú ṣe. wà á nà máa ta wà bọ̀lù hakeem ọlọ́run bá aláṣọ àtàlà ọba tí mo ń gbà táwọn bá hakeem ọ̀jọ̀gbọ́n ọlọ́run bá aláṣọ àtàlà ọba tá a. lẹ́yìn ìgbà yẹn ọlọ́run bá aláṣọ nínú ìgbésí ayé òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam wa habibatihi siddiqatu wa siddiqati bintu siddiq ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá já sí ọ̀rọ̀ ńlá nínú ilé òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam mo sọ fún wa pé ẹ̀kọ́ pọ̀ nínú sọ́rọ́tù àlọ́ ìtàn ńlá kan tó ṣẹlẹ̀ nínú ìgbésí ayé àlẹ́ ọ̀rọ̀ ní ilẹ̀ lẹ́bí ilẹ̀ jẹ́ obìnrin yìí ọ̀sùpàtún minkum la tahsabuhu sharran lakum bal huwa khayrun lakum likulli imri'in minhum maktasaba min al-ithmi والذي تولى كبره منهم له عذاب عظيم ọlọ́ọ̀bá aláṣọ́nùkẹ́ iná lẹ́dí nàìjíríà obìnrin fìkì àwọn tí wọ́n bí pẹ̀lú àdáparọ́ àwọn tí wọ́n lọ wọn irọ́ àlefik sẹ́rí nínú èdè lárúbáwá gbogbo àlámọ̀dé bá ta irọ́ làwọn máa gbogbo irọ́ náà záàyè ṣùgbọ́n lárúbáwá tí wọ́n bá ní àlefik àlekẹ́d àleftirọ́ gbólóhùn wọ̀nyí àwọn ò ní nǹkan kan tá a fi tún mẹ́tẹ̀ẹ̀ta nú èdè Yorùbá irọ́ láàtú sí ṣùgbọ́n kiri yẹn ìtumọ̀ rẹ̀ kẹnu dura wọn lọ. Naam ṣe mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan bẹ ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ parọ́ àwọn afa kẹ́dígbò díẹ̀ àwọn ọ̀rọ̀ kan bẹ ọjọ́ yẹn àmọ́ èyí ò sí nǹkan yẹn wọ́n wá wí mọ́ ọjọ́ lóòótọ́ àbí irọ́ yẹn yẹn ìfitìrọ̀ àbí tó wá rí èyí tí ò jọ rárá irọ́ tí ò jọ rárá àlè efku nù irọ́ yìí kó jọ ìyàwó Aisha ìyàwó Aisha ni wọ́n parọ́ mọ́ ọlọ́run ní ìnàlẹ́dínà jẹ́ obìnrin òfin àwọn tí wọ́n wá pẹ̀lú àdáparọ́ àwọn tí wọ́n lọ ń hun irọ́ ọlọ́run bá ní ọ̀sùnàtò mẹ́kọ̀ọ́ àwọn èèyàn kan péréte nínú yín ni òǹkà tí ò bá mẹ́wàá ni wọ́n lọ ọ̀sùnà fún nínú ìlàbáwá ọ̀sùnàtò mẹ́kọ̀ọ́ àwọn kan nínú yín ni wọ́n hun ọ̀rọ̀ yìí láta sàbówó ṣàrọ̀ lakum ẹ má rò pórí ibú ló jẹ́ fún yín o balẹ̀ owó ọkọ̀ ìrọ̀ lakum òrìkẹ́ táwọn olórí ibú bá fẹ́ sórí ibú àwa kan sórí ìrénu rẹ̀ àbí so láta sàbówó ṣàrọ̀ lakum ọlọ́run sọ fẹ́ ni ẹni tọrọ kan yàwó Aisha radiyallahu anha ẹ má rò pórí ibú ló jẹ́ fún yín yóò padà fún yín ní rífà ni àgbéga ni ó fún yín yóò sọ yín di ẹni tí wọ́n mọ̀ rántí láíláí bal huwa khayrun lakum likulli mri'in minhum maktasaba minal ithmi owó iye ọgbà tó ń kálukú sọ sọ pé tọrọ bá ṣẹlẹ̀ pé ah wọ́n mọ̀ ní lágbájá ṣe nǹkan báyìí ìwọ ló gbé báyìí ẹnìkan òun ò gbé lọ́bì kankan àsan sọ pé wọ́n wá bá wọn ni ẹgbẹ́ sọ pé lóòótọ́ ni o ó yàtọ̀ síra wọn ẹni ó gbé lọ báyìí ó yàtọ̀ sí ẹni tẹ́ pé ẹyọ ẹnìkan náà lọ́wọ́ bá ọ̀nà lèkúlè mórí ín mínì òmùmọ́ sábà mínì ìfìmì òdiwọ̀n bó ń kálukú bá ṣe fún ọ̀rọ̀ yẹn ní publicity òun náà nírú ẹ̀sẹ̀ tí ó gbà kéèyàn pé ìyàwó ànábì ṣe sì náà sallallahu alaihi wasallam ọlọ́run ní ọlẹ́bí táwàlà kìkọ́ ṣe láwọn tí wọ́n tẹ̀lé rí àdánù wọn àwọn tí wọ́n dàyà kọ́ ìyàwó ìyàwó àdáàbò ní àwùjọ àwọn yóò jẹ ìyà tẹ̀rí nínú àyà yìí ìtàn ni mi ò dẹ̀ ní fẹ́ ṣe wàdùwàdù ń bẹ̀ máa fẹ́ kájọ farabalẹ̀ nítorí pé níbi ìtàn yìí a mọ báwọn mọ̀nàfìkì ti ṣe níbi ìtàn yìí bákan náà a mọ bí anabiwa muhammadu sallallahu alaihi wa sallam a mọ bó ṣe máa ń dì pẹ̀lú èèyàn torí pé nígbà yìí ẹ̀yin méjì lè dá ẹ̀ṣẹ̀ kan náà ṣùgbọ́n tó jẹ́ pé ìwọ tó jẹ́ pé ìwọ gan ló dá púpọ̀ ń bẹ níbi ẹ̀ṣẹ̀ yẹn wọn ò ní fọwọ́ kàn wọn ò ní gba ìbáwí kankan ṣùgbọ́n ẹni wá dá kékeré ìbáwí rẹ̀ ó wàá dàbí ẹni pé òun ló dàgbẹ̀ kí ló fà á tó fi lè rí bẹ́ẹ̀. wàbítálì irọ́ tí wọ́n pa pẹ̀lú ìyàwó Aisha radiyallahu anha torí ẹ̀ wọ́n fi mọ́ pé ìyàwó àgbà al-bara'ah ẹni tó mọ kanga kúrò níbi ìsọkúsọ tí wọ́n sọ pẹ̀lú ẹ̀. lábala bíbáyìí náà nínú ibi tá a tàpapọ̀ pé òun náà ni a sọ̀rọ̀ nípa àwọn ṣé tó pé tẹ́ ẹ bá ti báyàn pàdé tẹ́ ẹ jókòó síbi ìdánilẹ́kọ̀ọ́ àfáà kan àbí ń gbọ́ lórí ẹ̀rọ agbègbà tó bá fi ń lè sọ fún yín pé tó bá fi lè sọ àwọn ọ̀rọ̀ kan nípa ìyá wọn Aisha bíntu Abi Bakri ẹ̀yin náà ó tètè mọ̀ mọ̀ pé ẹni yìí ṣíà ni so ara ẹ̀kọ́ tí màá kákọ́ ń bẹ̀ tá a fi ní ṣe pé ká má kì í gìrìgìrì bákan náà irú ẹ̀ṣẹ̀ wo lobìnrin lè ṣẹ̀ tá a sọ pé máa lọ lé yín àsìpígbólò máa lọ lé yín só ti túmọ̀ sí paakọ. ẹ̀kọ́ pẹ̀ ẹ́ rí i pé látara pé wọ́n parọ́ sí námọ̀yàwó Aisha ẹ̀wà irú ẹ̀kọ́ tá à ń bẹ̀ yóò tú àṣírí àwọn mọ̀náfìkì fún wa a nípa àwọn ṣíà yóò sọ ìdájọ́ fún wa pé ṣé ọkùnrin láǹfààní kó sọ fún ìyàwó rẹ̀ pé máa lọ lé yín ná nígbà tọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ irú ọ̀rọ̀ wo ni ó sì ṣẹlẹ̀ wàbítálì gbólóhùn máa lọ lé yín ná só túmọ̀ sí pé ọkùnrin ti kọ ìyàwó rẹ̀ wáhùn gbogbo tó ṣẹlẹ̀ nínú ìgbésí ayé àníbọ̀ Muhammad sallam pátápátá ibà òye ń bẹ ń bẹ àwọn àríwòye sí ń bẹ ń kọ́ sí ń bẹ ń àbí ọlọ́run bá Allah subhanahu wa musa bá ní kí àníbọ̀ Muhammad sallam àti gbogbo àwọn ará ilé ànábì pátá ọlọ́mọsá àbánikẹ́ wọn ọlọ́run tó sì wá mú wa dúró jẹ́ agúnlẹ̀ dáadáa ṣe rí gbogbo àwọn àlàyé tá à ń ṣe yìí nípa àyà alukur'an kerim òun la bá sábà pé ó wà lákọọ́lẹ̀ báyìí nínú alukur'an a máa fi pè yanjú ọ̀rọ̀ tó ń di pé islam ò fẹ́ ẹ̀rí pa anabi sallallahu alaihi wasallam anabi ní la yakunu lil mu'min la'ana wala ta'ana múmìnì máa ń ṣépè àmọ́ àwọn ààyè kan ń bẹ tí múmìnì ti lè ṣépè nírú ẹ̀ òun ni àlìmọ̀lá àná tá a sọ yìí ọ̀kan orí ẹ̀ nù nínú ẹ̀ òun náà ni tí wọ́n bá jí nǹkan èèyàn tí wọ́n bá ṣàbòsí sí yàn ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá sọ ní Al-Qur'an Al-Karim inna Allaha la yuhibbul jara bisu'in minal qawli illa man ọlọ́run ọba sọ pé òun ọlọ́run ọba kórìíra kéèyàn gbòòrò sókè kó wá jẹ́ pé ọ̀rọ̀ tí ò dáa ní sọ bí ìpè bí ọ̀rọ̀ burúkú ọlọ́run ní ìlà mọ̀ndúlìmọ̀ àfẹni tí wọ́n bá ṣàbòsí sí méjì wá ní lábala yẹn sọ kọ́kọ́ dábòsí mọ́ torí kọ́mọ̀ yẹ kí wọ́n ṣàbòsí sí ọtọ́ náà ṣépè o ìnínú. E ẹlẹ́ẹ̀kejì ni pé sí èsì pé kò tó àgbò sí gan ìwọ gan lọ́gbẹ́ alẹ̀ kò mọ̀gbẹ́ kò tó àbò sí kalẹ̀ àbí nígbà tó ṣe ń jẹ fọkọ tọ́lọ́hún tí ìṣètò tó ń jẹ àbí ọkọ wa fẹ́ jẹ́ ọ̀wá dà síbi inú òní ọmọ jẹ mọ́ ẹni tí ò sì fẹ́ wàhálà tí ò sì fẹ́ jẹgbẹ́ tiẹ̀ òun sì wọ oúnjẹ lómi mọ́ra ó sì ń jẹ́ ọwá ni ẹ̀ tó bá yẹ lẹ́yìn sọ àbòsí àbòsí dàbẹ́ èmi ò gbé tiẹ̀ ńlẹ̀ àbí ìwọ ló gbé tiẹ̀ ńlẹ̀ ó sì gbé ẹ mọ̀ jẹ́ mi àti ah, ah, ah. ni kí lọ́nà da sábò sínú kò lóun ò jẹ ìgbà tí ó jẹ ni òun ò jẹ ń gbà báyìí àbí àbí o ọwọ́ afẹ́ jẹ ọwọ́ àgbà lọ́wọ́ rẹ̀ kọ́ mọ́ jẹ mọ́ mọ́ jẹ mọ́ ah, nígbà tí yóò sì fẹ́ wàhálà ó sì gbé oúnjẹ míì tí ń bẹ nítòsí rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí jẹ ọwọ́ ni ẹ máa jẹ ẹ máa jẹ <laughs> ọwọ́ abọ́ ẹkún ni ẹ máa jẹ tó bá yẹ ẹlẹ́sìn àbòsí ọlọ́run ó da láàrin mi àti ẹ dákun ṣe mọ̀ wípé ọ̀rọ̀ tí gbígbà téèyàn ò dá àbòsí mọ̀ ni mọ tó bá fẹ́ ṣépè mọ tó fẹ́ ṣépè lé lórí o anabiwa Muhammad sallallahu alaihi wasallam wọ́n jí nǹkan ìyàwó Aisha kan radiyallahu anha ó wá káyàwó Aisha lára ìyàwó Aisha wa bẹ̀rẹ̀ sí ń gbé ẹni yẹn ṣépè ẹ̀mú gbàdán bí sọ ànábì ní sórí bó ṣe ń gbé ẹni yẹn ṣépè mọ́ sẹ́ ìpè rẹ̀ mọ́ wọn fún o bá àwọn kókó gidi ìtumọ̀ ẹni pé ààyè ibi tá a ti máa ń ṣètò àtiṣe rí ayọ̀ níta ẹni tó jí nǹkan ẹ̀yàn náà ó ṣàbòsí sí ìran ọlọ́run bá ní ọ̀nà àyàfi wà ń bẹ̀rẹ̀ that is why ṣẹ́mo àgbọ́yé ẹ̀sìn ó wà very important ọlọ́run ọba ní Allah subhanahu wa ta'ala la yuhibbu Allahu al-jara bis-su'i mina al-qawl ọlọ́run fẹ́ kí èèyàn máa sọ̀rọ̀ yanjayanja kọ́rọ̀ yẹn wá jẹ́ ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ò tí ò lálùbáríkà ọlọ́run afáyà fi pé illa man zulima àyàfẹ́ni tí wọ́n bá ṣàbòsí sí ṣẹ́rítà farabalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun ni a mix up nínú ẹ̀ náà ni aya tọ́lọ̀ ń sọ wípé aya tọ́lọ̀ bá sọ yìí pé inna ba'da ithmi inna ba'da bunni ithmu inna ba'da ìkíni bẹ̀rẹ̀ rẹ̀ ẹran mi létí اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم بعض ni torí tó bá rẹ̀ ní tó dábàá ní pé ó ń dábàá ó ń dábàá kìí ṣe gbogbo àbá dídá ni máa ń jẹ́ ismu báàtù ni lẹ́ẹ̀fì nínú hadith anábà Muhammad sallam anábì ní ìdàdọ̀nàntún tẹ́ ẹ bá fi dábàá ìdàdọ̀nàntún fala tuhad ipò wò ẹ má àkọ́kọ́ àbá yín tẹ́ ẹ dá ẹ lè gẹ́ẹ̀sì àmọ́ ẹ má sọ pé bó ṣe rí nìyẹn. ìdáhùn náà tó kọ́lá tó hàkìkù tẹ́ ẹ bá dábàá ẹ má àkọ́kọ́ rẹ̀ yóò sọ pé ẹ má kàn lè sòwò ẹ̀yin gẹ̀ẹ́sì pé lágbájá ló mú kinní yìí ni ẹ má kàn lè sọ pé òun ló ó yàtọ̀ síra wọn ọ̀tọ̀ ni mò ń rò pé bóyá òun ló mú kódà bí lẹ́yìn ò bá gbọ́ ìsìn wa sọ pé wọ́n ló mú o mo ní mò ń rò ó pé bóyá wọ̀ ló mu ó yàtọ̀ sí pé mo sọ pé wọ̀ ló mu èèyàn lè má láìkí méjèèjì o ṣùgbọ́n ìkan ó sì fúyẹ́ lẹ́mìí èèyàn jù kan lọ. ànábì ní ìgbà àdánà tó fọlá tó hàkìkù tẹ ẹ bá dábàá ẹ má kan àbá yín léṣo. lọ́nà ọ̀bẹ sọ wípé ìṣtẹ́nibù kẹsì ìrọ̀mìnà lọ́nì ìnàbà àbọ̀bọ̀ ìsìn ká farabalẹ̀ ṣe rí gbogbo girigiri yẹn kò bẹ́sìn lọ àfi ká lọ gbogbo ẹ̀ mo sọ pé gbogbo èèyàn pátápátá tó bá kọ yín lẹ́sìn tí ò bá ti fi àdífì ànábì ṣàlàyé ẹ̀sìn fún yín ìkọ́kùkọ́ ni ó kọ yín. àkúrúhú bí kò lè sọ̀rọ̀ hà mo ń sọ kàtígóríkálì ni mo ń sọ gbogbo ẹni ó bá kọ yín lẹ́sìn ṣẹ́ tí ò bá fi fàdísì ànábì ṣàlàyé ìkọ́kùkọ́ ni ó kọ yín. Imam Ahmad fi ń kí wa nílọ la targhabanna anil hadithi wa ahlihi falaylu fara'yu laylun wal hadithu naharu. ẹ má jìnnà sáwọn afá aládìsí tí wọ́n bá ti ń tú Al-Qur'an nísìnyí afẹ́ tú hadithul ifki làbúdà àgbè gbogbogbò odidi hadisi ànábì báwo ló ṣe ṣẹlẹ̀ gangan bóun náà ṣe parọ́ irọ́ ọ̀sìn náà Aisha báwo ló ṣe bẹ̀rẹ̀ gan bó àwọn wo sì làwọn yẹn níbo ló parí sí abiola ọba allah subhanahu wa kó sọwájú ọlá lọ nígbà tí a mọ gbọ́ a mọ tẹ̀síwájú níbi ayẹ lẹ́ẹ̀kejìlá ọlọ́wọ́ba ni láwùlà ìdísẹ̀mì tùmùhù dọ́nà lìmọ́mìnínà wà lìmọ́mìnà tó bí àǹfọ̀sì ìmọ̀ kàyọ̀ wàkọ́lù àdà ìfúkọ̀ ó sọ lánàá nínú wa dáadáa tánàbí kọ́ tọ́nà ọba kọ́ fáwọn tá a ní kọ́lọ́mọṣàṣe bẹ́ẹ̀ òun ni wípé àmọ́rò tó dáa síra wa ni. òun arúbìnrin kan àtòbìnrin kan nígbà àkọ́kọ́ òun pa wọ́n pàdé ní pòṣíṣàn tó rò wípé à ah, ẹlẹ́yà ni mo mẹ́ni yìí sí àáfàá yìí onímọ̀ sí ni tóbìnrin yìí fi wá sí ojúlẹ̀ tí wọ́n èsì sẹ́lẹ̀tọ̀ wọn tẹ́tẹ̀lẹ̀ yìí tó yẹ kó rò ní wípé à ah, bóyá wọ́n ti ṣe akíndùn kan kì í ṣe pé ó mọ̀ rò wípé ah, wọ́n ti ń lọ́jọ́ tipẹ́ o torí pé ànábì wa Muhammad sọ̀sọ̀lá ẹbí ni zọ́nù bílmùmìnìlá khayra zọ́nù bílmùmìnìlá khayra ẹ máa lérò tó dáa sí mùmìnì ọmọ ìyá yín ẹ máa lérò tó dáa sí nísìn brọ́dà kan tí àwọn ò mọ̀ kó ti má rí àwárí tó fa ẹlẹ́yà lọ́wọ́ nítorí ká rò ní pé àkànlá ah, ìmọ̀ pé ìbúralágbẹ́já ti má rí o àyùmọ̀ ti má rí nítorí kó o nìyẹn pé wọ́n ti má rí ni kìí sí kó wọn kí lọ ah, kí bọ́lá gbájá ti di àdàdà báwo wọ́n sì ń fa ilé ìwé lẹ́yà kan wọ́n sì ń fa ilé ìyá lẹ́yà sọ̀rọ̀ o ti wá o ti sọ̀rọ̀ wọ́n sọ pé ṣùgbọ́n nílẹ̀ ẹlẹ́yà rẹ̀ ni wọ́n ti sákìdù bó ló ṣe fi lẹ́yìn gbà wọn tó ti parọ́ kí a ah, ìmọ̀ kó ti ta fún bọ́lá gbájá báwo tẹ́ bá rí wọn ojú òtí wọn rárá wọ́n sì fa ilé ìyá nítorí ah. yẹ kó kọ́kọ́ rò sọmọ ìyá rẹ̀ gẹ́gẹ́ bí tànàbí sọ ní kó ro dáadáa pẹ̀lú ẹ̀ nígbà bá sọ pé mo kí bàbá gbéjà ti má rí o ah mọṣálá ah alhamdulilayi pàtàkì kò tí ì má rí kí n rí tóbi sọ bẹ́ẹ̀ ah ẹ má sọ pé kò tí ì má rí ìwọ ló tó máa jíwò because èrò dáadáa ló ní sọmọ ìyá rẹ nítorí sọ bẹ́ẹ̀ ni pé mo rí àwọn àtẹlẹ àkànlá ìdíwọ́ ìbá ṣe mú lọ́wọ́ ah, mo trust wọn tí ì bá ṣe ìyàwó wọn wọn à ní mú lọ́wọ́ bẹ́ẹ̀ òun ṣiṣẹ́ pẹ̀lú àdìsá náà sọ pé dọ́nà bílímù mi ní ìlànà kàyàrà dáadáa ní kẹrù sáwọn ọmọ ìyá yín tó jẹ́ mọ̀mí ní àdìsá nígbà Muhammad sàlá bíi nílá ìta àlá tó gbàdọ̀la a mọ̀ tẹ̀síwájú ní ààyè ẹlẹ́ẹ̀kejìlá ọlọ́run sọ́wájú ọ̀la lọ́wọ́ jẹ́ kí a tún mọ dáadáa pẹ̀lú yímọ̀lẹ̀ wa wasallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh عليكم السلام ورحمة الله وبركاته نعم نعم Ọ̀pọ̀ náà lẹ́sìn pé ẹ̀sìn tó ṣe pé kan àrùn. Ṣé ṣé máa ń fẹ́ parí ìdájọ́? wọ́n lè parẹ́ wọ́n lè parẹ́. oníbèrè ń béèrè pé ọkọ àtìyàwó tó jà kò ṣe pé bóyá ṣìnà ṣẹlẹ̀ láàrin wọn àbí wọ́n lè ra wọn ní ọkọ ṣìnà wọ́n jọ gbéra wọn ṣépè ọkọ ṣépè ìyàwó ṣépè so wọ́n á lọ lọ́tọ̀ọ̀tọ̀ so wọ́n lè parí ẹ̀ lákọ̀ọ́kọ́ òun ni pé ó fi hàn pé àwọn méjèèjì wọn kì í ṣe múmi ni torí pé ọkọ tí a bímọ fún ìyàwó tó bímọ fún mi tá a wá jọ gbéra wa ṣépè ó fi hàn pé àwọn méjèèjì ò mọ lo ìsẹ̀mí o pẹ̀lú ẹ̀kọ́ ìsìn ọlọ́run wípé tó jẹ́ pé ìgbéyàwó tó dó lórí ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́run ni ọkọ ò kí máa ń sọ̀rọ̀ kíyàwó náà máa ń sọ tiẹ̀ torí pé àwọn ìjà lóko wà múna alàmìsà àwọn ọkùnrin náà fi ṣe ọ̀gá lérí àwọn obìnrin ẹnu wípé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala náà kì wá wọ̀ ká má lò wọ́n ká má kọjá àlà lórí wọn ṣùgbọ́n obìnrin lọ̀gá wálé rijali alayhinna darajat ọlọ́run bá ní agbọ́lá fáwọn ọkùnrin lérí àwọn obìnrin so ṣùgbọ́n tá a bá sọ nípa ìpè tó jẹ́ pé tí wọ́n bá fi bíra wọn tẹ́ yóò jẹ́ pé lórí kọ̀díyà tá a ti ń sọ̀rọ̀ yìí pé ọkọ sọ pé ìyàwó òun ṣàgbèrè ìyàwó dìnnà ẹ̀ pé òun ṣàgbèrè wọ́n wá wọ́n wá búra pẹ̀lú fọmálítì tí wọ́n bá gbé kalẹ̀ níbi kọ̀díyà yìí nìkan wallahu a'lam wa a'lam òun náà ló jẹ́ pé tí wọ́n bá fi túká lórí ẹ̀ lórí pé ọkọ ń sọ pé ìyàwó ṣàgbèrè ìyàwó sì ń dìnnà ẹ̀ pé òun kọ́ òun ò dán wò rí tọkọ ò bá ní jẹgba àfi kó búra lẹ́ẹ̀mẹrin kó fèpè karùnún tó bá ti wá ṣèbá yẹn ọ̀ràn yẹn ní kíyàwó náà kó ṣe bẹ́ẹ̀ wà í lá yóò gba ìdájọ́ yóò gba hajj kí Allah subhanahu wa ta'ala kó sọ àmì wallahu a'lam. na Naam náà <clears throat> ẹni tó jẹ́ pé ọkùnrin kan ta ó wá kílèmù ọmọ tí ìyàwó rẹ̀ bí fún tó sì clear lóòótọ́ àti lódodo ọmọ yìí ọkùnrin ni wọ́n jọ ṣùgbọ́n ṣẹ́rí ti gbà fún un ṣẹ́rí láti gbà fún un ti gbà fún un òun ló ní òun ní bàbá wọn àwọn ọmọ rẹ̀ ni tí bàbá yìí bá jáde láyé ojúkun bàbá wọn tó jẹ́ pé àwọn ọmọ ẹni bá ṣáájú bàbá yìí náà ojúkun wọn perfectly ní sẹ̀rí àjọkùn òkùnkùn síbi òun ní bàbá àwọn náà gbogbo tí bá ń ṣẹlẹ̀ láàrin bàbá àtọmọ pátápátá òun ni ó ṣẹlẹ̀ láàrin wọn àyàfi tó bá sọ wípé wọn yé sọmọ àwọn bàbá àwọn nìyẹn ẹ pé ní tíṣẹ̀rí àgbà fún un fúnra ìlú ṣe kí ni kò ń fẹ́ so gbígbà tí jẹ̀rí àgbà fún àgbà tán kò kó sílé kankan bí tó lẹ̀ fún wọn wọn ní kankan ṣe bẹ́lẹ̀ yìí báyìí pẹ̀lú ṣẹ̀rí àníwá bẹ́lẹ̀ yìí òun ni wọ́n lẹ̀ mọ́ nígbà náà pé wà lẹ̀ ààrẹ ìhàjà wallahu ala wa ala. nam ẹ kò sí ní tó bá yẹ olóbi wọn òun ló bí wọn ìyá wọn náà lè jogún wọn tí wọn bá nìkan bá ṣáájú wọn lọ ìyá wọn náà lè jogún wọn so wọn sì lè jogún ìyá wọn náà torí pé ìyá wọn ni wọláwọ kánà kó mọ sí lọ́dọ̀ bàbá wọn mọ as a result of aya aniel lórí àwọn ọmọ yẹn ṣùgbọ́n bàbá ò release àwọn ọmọ ìyá ló lé dànù so ìgbàláyé bẹ́ẹ̀ ṣe wà tọkẹyìn ò bá kó Allahu aláwọ não não babarin não ni naam. ẹ̀ẹ́n tó wà ń bẹ̀ ni pé anabi Ibrahim tẹ́ bá ka àyà náà tán قالوا ما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو له ọlọ́run bá ní àdéhùn pé àforíjì tí Ibrahim ń ṣe fún bàbá rẹ̀ torí pé ó ti promise ló ṣe ń ṣe ṣùgbọ́n nígbà tó padà clear sí náà pọ́ta ọlọ́run ọba ní tabarọ àmì nìkú ó yọwọ́ ń bẹ̀ so ìgbà tí ò tí clear sí nìyẹn ìgbà tó padà clear sí anabi Ibrahim ó yọ wọn bẹ́ẹ̀ torí ẹ̀ ó sì wà bẹ́ẹ̀ pé tí bàbá èèyàn ò bá kú sínú Islam èèyàn lè àbí ìyá èèyàn èèyàn nílè tọrọ àforíjì fún wọn tí wọn ò bá fi ṣe Islam kan tó kù kọlọ ọba Allah subhanahu gbogbo àwọn tá a lóbi láyé ọlọmọsà jẹ kí wọn ṣe Islam lọ pàdé Ọlọ́run àwọn tá a ti ní wọn tí wọn ti bọ sálì kìyàmọ tó yẹ kó Islam ni wọn ṣe Ọlọ́run kó gbà wọn lẹ́rú Wallahu a'lam wa

Fẹ̀sẹ̀ wà ní ilé àgbẹ̀ àkọ́kọ́ ní kí lọ́jọ́ ọ̀dọ̀ fọ̀dá lòdọ̀ kẹjọ rẹ̀ torí pé ìṣẹ̀lẹ̀ sábìlì ṣàkíwọ̀ àbí torí pé ìgbà mítà kí ẹ̀rọ sábìlì èjì méjì oṣù. Akíṣà ìta, àwọn èèyàn ṣe àtàrù lọ́wọ́ ṣọ́ tó bẹ̀rẹ̀ tàrọ́wẹ̀. Àwọn èèyàn kan bóyá bíi márùn-ún wọ́n wọnú mọ́sídìí. Àwọn wá kí wọ́n bẹ̀rẹ̀ sí kí jẹ́mọ́ tí wọ́n ní lórí jama ìṣá ìtumọ̀ ní jama so ìmọ̀ wa ní ẹ̀jẹ̀ ká ní sùúrù kan fi kí jama ilé ìtàn kó mọ̀ ní pé jama méjì ó mọ̀ lọ papọ̀ nínú mọ́sálásí lẹ́ẹ̀kan náà tó bá yẹ pé mọ́sálásí tẹ́ pé ẹ̀kọ́ ó bá wà ń bẹ̀ ni so wọn ní problem wọn ní láti initiate jama mi kan ní sùúrù tí wọn bá lè dárun wọn kí kan ní sùúrù kan fi bẹ̀rẹ̀ tàrọ́wẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ tàrọ́wẹ̀ ìgbàláyé wà kí àwa gbé àníyàn tàrọ́wẹ̀ kẹ́yìn gbé àníyàn ìṣù tá a bá kíráka méjì tá a sálámà ẹ̀yin ó dìde ẹ̀ kíráka méjì tí yín kún ẹ̀yin náà sálámà òní dàbí ẹni pé ẹ mọ̀ dá wa dúró nígbà tẹ́yìn kíkà ìtì yín lọ́wọ́ bọ̀ tó bá pé iná ló rí gbogbo àwọn tó bá jẹ ara ojúṣe wọn ni pé kán máa dá àwọn mọ́sálásí wọn lẹ́kọ̀ọ́ kí wọ́n mọ gbogbo ohun tó tọ́ àti tó yẹ because ọ̀pọ̀lọpọ̀ nìyẹn ni ò mọ̀ wípé òun lè dá níyàn ìṣá lẹ́yìn ẹni tó ń ké tarawih so ẹ̀kọ́ náà ládàra àwọn èèyàn ládàá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tí gbogbo ẹ̀ yóò fi máa gún bọ̀ tó bá ké tí ò bá ti dá lẹ́kọ̀ọ́ nínú mọ́sálásí ara àwọn kan tí ó mọ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ ni ó yẹ kán ti mọ̀ wípé kò sẹ́ nídìí káwọn tẹ̀ gbé ìṣá ìpè pé wọ́n máa tó bẹ̀rẹ̀ tàrọ̀wé kò dẹ̀ ní dáa pé pé kẹ́yìn mọ kíṣà káwọn mọ kí tàrọ̀wé so aláwọ̀ àgbà tí ó lè mọ ṣe ìzáàjù àwọn tí wọ́n bá ń kí tàrọ̀wé àbí aláwọ̀ àgbà tí náà ó sì mọ ṣe ìzáàjù tí so kò sí ẹ̀kọ́ níbi kí jẹ̀mọ́ méjì máa lọ ń parí nínú mọ́sálásí lẹ́ẹ̀kan náà so àwọn yẹn ní ká dájọ́ dá ọ lẹ́kọ̀ọ́ pé instead tẹ́ fi bẹ̀rẹ̀ jẹ̀mọ́ míì ẹ lè gbé àníyàn ìṣá yín lẹ́yìn ìmáàmù tó ń kí tààrọ̀ wíwọ́ láwọ̀ aláwọ̀ àlà. ẹ̀yin máa ń kí níta tí ò ní jẹ́ pé ohun wọn ò mọ̀ rí ṣe àwọn jẹ̀mọ́ inú ilé adalabas ṣùgbọ́n èyí tó dáa jù yẹn lọ náà ni pé kán gbé àníyàn ìṣá ìwọ̀n lẹ́yìn ìjẹ̀mọ́ tó ń kí tààrọ̀ wí wàhálà wàhálà àfẹ́wàlá àlà. ó gba ẹ̀bùn Quran ẹ̀ ń jẹ́ pé òun gan ẹ̀bùn ni wọ́n Quran ṣe fún yálà ó gbà láti sùdíà ni àbí àwọn ọmọ asásà kan ló wá wàzá rẹ̀ fún wọn wá gbé fóun nìkan èyí gbé fún wa jẹ́ fifty ó sì jẹ́ àfa àlè kéwù àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wá lè dùkùránì lọ bá ń ta fún wọn ọ̀pọ̀lọpọ̀ orú àwọn kan báyìí wọ́n máa kọ́ sí pé yóò zàrú mọ̀jàlá yóò zàrú mọ̀jàlá yóò zàrú mọ̀jàlá ni pé ìyá ọ̀fẹ́ ni ìwọ náà ọ̀fẹ́ lọ gbà ó yẹ kí náà fi sànú rẹ̀ náà ni táníyàn rẹ bá dáa èyàn mọ̀ ti gbègbà ládàá tó bá fi tó bá fi ṣe sọ́dákọ̀ fún ọmọ ilé kí ó yẹn fàlákà àjò gbogbo ọjọ́ tó bá ti ń kà ó mọ̀ lẹ́sàn ṣùgbọ́n tó bá tà á aláwọ̀kọ́ náà àkàláfùtà ló wà áàdì àdéhùn tí ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n gbé fún yín pé ẹ á lọ́fẹ̀ẹ́ ni nàám àdéhùn wọn ẹ ti jàǹbá rẹ̀ aláhùnmá ìlà àyàfi tó bá já sí pé ẹni yìí ń kọ́ míndẹ̀wìlẹ̀ hajà àwọn àkó dáwò hajà tó máa sà ó ń di owó òdẹ̀rọ̀ náà mi náà so èyí tó dájú ni pé kó náà mọ́ ta torí pé òun náà rà á it's not a business àwọn tó ṣe wọ́n ṣe fún lè náṣẹ́rẹ̀ ilmi bi kitabillah láti lè bá jẹ́ kí ìmọ̀ nípa tíra ọlọ́run bá kó kárí ìpínlẹ̀ ṣe fún so èyí tó dájú ní kẹ́ni yẹn mọ̀ta wallahu a'la wa a'la. Wàlékùn sàlám tó ká tó. Ọ̀pá rẹ̀ ọkùnrin tí obìnrin lóyún fún ọkùnrin wàá mọ̀ pé òun lòun ni òun kọ́ lòun lóyún ọmọ wa kú méjì ìyàwó wa sọ fún pé nǹkan lómi lọ́wọ́ lọ para rẹ̀ yọ jẹ̀yà níwájú ọlọ́run tó bá dára ìyá rẹ̀ àkọ́kọ́ ni wípé kò sí nǹkan kan téèyàn máa tí máa ń ṣẹlẹ̀ sí èèyàn téèyàn máa gba ẹ̀mí ara èèyàn ìyẹn náà ń pè ní àlè ìdíhàbù kéèyàn ó para suicide kéèyàn commit suicide nínú sharia Islam ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn suicide ọ̀ràn ńlá sì ẹ̀mí wa àmọ́ náà ló jẹ́ so yóò ìyàwó àjọ ni pé obìnrin yìí tó já sí wípé ó padà wá àfọkọ wípé òun ló depend ṣé oyún yẹn ó ti wà lára rẹ̀ kó tó fẹ́ ni àbí lẹ́yìn ìgbà tó fẹ́ tán lóyún yẹn wà ń bẹ tó pẹ́ kó ti fẹ́ tán kóyún yẹn tó wà lára rẹ̀ aluwaladu lè fọrọṣ bá a ti ń sọ yìí náà ni òun ló wulẹ̀ lọ́mọ ara aburú tó dẹ̀ wà níbi ara arú aburú tó wà níbi ìṣe káwọn obìnrin máa ń ṣàgbèrè kán gbóyún ọba fọ́sùn náà nìyẹn so ọkùnrin mi yóò tóbi lẹ́mìí rẹ̀ nù rẹ̀ ó bàjẹ́ títí lè fi lọ gbẹ̀mí ara rẹ̀ ara burú tó wà nìyẹn ṣùgbọ́n sẹ́yìn pé tó bá pé ìjọba ẹ̀sìn ló bá ń ló bá ń rúùlù wa ni oníkálukú ti mọ̀ pé ìṣòlẹ̀ ẹjọ́ àti wọ́ àtẹ́ntò sọ pé òun ló lọ́mọ ó mọ̀ pé wọ́n jọlẹ̀ ló kópa ni so kò sẹ́ni ẹ̀kan tí ó sọ ọ̀rọ̀ gbénú ọmọ ojú ràbíìtì ọ̀gẹ̀dẹ̀ ni ó dà náà ọ̀rọ̀ gbénú ọmọ ojú ra bíi ti ọ̀gẹ̀dẹ̀ inú wọn ni ọ̀rà sí wọn ò ní lè sọ jáde bọ́ńgẹ́ pé ìlú wa ààyè ti gbolè ó ti gbọ̀lẹ́ so olófin náà pé obìnrin ò lójú ó ti ju ó ti ju láàrẹ pé ó yẹ ń sọ fún ọ ìwọ́kọ́ lọ́mọ ìwọ́kọ́ lọ́mọ o níjọ́n tí wọ́n bá bọ́ ọmọ obìnrin pé ọmọ àlè tóbìnrin bá gbọ́ pé wọ́n pọ̀ ọmọ òun lọ́mọ àlè yóò sì máa sunkún bẹ́ẹ̀ kọ́ bàbá pé ẹ ń pọmọ mi lọ́mọ àlè tí pé ó nítumọ̀ tó gùn ju pọmọ àlè lọ́mọ yẹn lọ ó nítumọ̀ tó gùn ju bẹ́ẹ̀ lọ ìtumọ̀ rẹ̀ pé obìnrin rìnrìn ọkùnrin ìtumọ̀ rẹ̀ pé obìnrin ń yàlè obìnrin ò ní gbà so obìnrin ẹ rí pé ayé ó ti dojú kejì ni obìnrin gan ni wọ́n ń sọ pé wá o ìwọ kò làwọn ọmọ o ẹ sì mọ̀ pé ayé ti gbolé o ti gbọ̀lẹ́ nílùú wa kọ́nọ̀bà aláṣọ àtàlà kọ́dà kó mú oníkálukú wa dúró níjẹ́ pé àwa tá à ń sẹ̀sìn yìí tá a sẹ́kùn bí ẹ̀sìn àwa ni ká gbìyànjú ká sẹ̀sìn yẹn kàtọ́ kan ká sí tẹ̀mítẹ̀mí ká ṣe kó dáa kọ́nọ̀bà Allah subhanahu wa ta'ala kọ́dà kókó jọ kó mọ́ dùn wá ní o kó jẹ́ ká gúnlẹ̀ ayọ̀ ọ̀là tóbi Allah subhanahu wa ta'ala. ṣé ìnáwó tẹ́lẹ̀ ẹ bá ti náwó tẹ́lẹ̀ láǹfààní àti bèrè bèrè ó yá bèrè. ẹnìyẹn fi ń tẹ̀sùn ọ̀pẹ́ ẹni tó bá máa pé jù àbí. bídíà ah, nìyẹn kí a sọ fún ìmáàmù sọ fáwọn èèyàn pé àtọmọ kékeré àtàgbàlagbà kan wá máa pè òun ní mọ́sálásí gbogbo àdúgbò fi lè mọ̀ pé a ti mú àwẹ̀ eléyìí correct àkọ́kọ́ ìrun tàrọ́wì a kì í pè irun fún kódà àwọn sálàfù gan tí wọ́n kọ̀ pé ká má pè irun fún kì í ṣe irun irú èyí tá a mọ̀ ẹni máa ń pè wọ́n máa ń pèrun láti fi jàmáà àwọn èèyàn wọ́n sọ pé asọ́látú jámíà ni wọ́n yóò sọ nìyẹn ọwọ́ òyìnbó gan náà gan àwọn àfáà kò lẹ́rìí a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bídẹ́ àná à ń bọ̀ síbọ̀ sí pé eléyìí kó dé kó pèrun eléyìí kó dé kó pèrun eléyìí kó dé kó pèrun kò sákọọ́lẹ̀ rẹ̀ pàápàá tó bá jẹ́ pé ìmọ̀ọ́mù wá níkà ẹ máa pèrun afẹ́mẹ́ tí ohun rẹ̀ já jù tó máa pé jù náà fi wá wọn nígbà tí wọ́n ń tẹ́sì wọn tó bá pé yẹn bá ní fàlà àìbá fi dálé wọ́n fẹ́ sẹ̀sà ẹnìkan tóhun rẹ̀ jákè torí pé ànábì náà fi lélẹ̀ sallallahu alaihi wasallam ní tá mọ́ ẹni tí ó pèrun lára ó gbọ́dọ̀ jẹ́ tóhun rẹ̀ jákè ṣe wẹ́ pé tó bá sọ̀rọ̀ ohun rẹ̀ máa rìn ànábì fi ni pé ẹ̀yẹn lágbájá fa iná láwo sáwòtú ànábì ni ó ní ohun tó lọ òkè sallallahu alaihi wasallam tó yẹ pé yẹn ni mọ́mọ́ fẹ́ wò tó fi ní kónkálùkù mọ́ wá pinnu ká fi mọ ẹni tá a yàn kì í ṣe pé kán lè mọ̀ pé àsìkò òun ti tó àsìkò tàràwì ti tó àbí afẹ́ máa wẹ̀ kónkálùkù wa máa pẹ̀rọ eléyìí kò ráyè láwàá láwàá rẹ̀.